àwọn agbébọn jí oníròyìn kan gbé lọ àwọn kan tí kò sẹ́ni tó ti lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá ọlọ́pàá ni wọ́n tàbí agbébọn ni wọ́n jí ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kan Chinonso Ubah gbé lọ láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún yìí nílùú Owerri nípínlẹ̀ Imo lẹ́yìn tí ọkùnrin náà parí ètò rẹ̀ kan lórí rédíò Oziza FM tó ti ń ṣiṣẹ́ láàárọ̀ ọjọ́bọ̀ ni wọ́n wá jí i gbé inú ọkọ̀ jíìpù rẹ̀ ló wà táwọn agbébọn náà fi lọ dáàbò rẹ̀ níwájú iléèwé kan tí wọ́n ń pè ní Holy Ghost College ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ sọ fáwọn oníròyìn pé ọkọ̀ Hilux kan àti ayọ́kẹ́lẹ́ méjì ni àwọn ará abí yìí gbé wá tí wọ́n sì fipá wọ́ ọ sínú ọkọ̀ tiwọn kí wọ́n tó gbé ọkùnrin náà lọ ọkọ̀ arákùnrin náà wà lórí ìdúró níbẹ̀ gẹ́gẹ́ bí ẹni náà ṣe sọ lẹ́yìn tó parí ètò rẹ̀ tó wa ọkọ̀ rẹ̀ jáde láti inú iléeṣẹ́ rédíò náà láti máa lọ sílé rẹ̀ ni àwọn agbébọn yìí tẹ̀lé e títí wọ́n fi dẹ́bù rẹ̀ níwájú iléèwé holy ghost ó kọ́kọ́ ṣàgídí pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n fàwọn dúdú bojú tí wọ́n sì kó ìbọn àti ohun ìjà olóró mìíràn lọ́wọ́ yìí bí wọ́n ṣe fẹ́ẹ́ gbé ìwùbá ló ń pariwo ẹ gbà mí o wọ́n fẹ́ẹ́ jí mi gbé o bákan náà ni wọn kò jẹ́ kí ẹnikẹ́ni súnmọ́ wọn tí wọ́n sì ń fìbọn halẹ̀ sí gbogbo àwọn tó wà lágbègbè náà bẹ́ẹ̀ ni wọn kò jẹ́ kí ẹnikẹ́ni ya fídíò ìṣẹ̀lẹ̀ náà ẹ jọ̀wọ́ ẹ bá wa wá o ẹ má jẹ́ kí wọ́n pa á o báyìí ni ẹni náà sọ máníjà iléeṣẹ́ rédíò ọ̀sísà fm reverend fada raymond nzerogu tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn sọ pé àwọn ọlọ́pàá ló gbé ọkùnrin náà lọ olùṣọ́ àgùntàn náà sọ fáwọn oníròyìn pé òun lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tí òun sì bá ọkùnrin akọ̀ròyìn náà ní àhámọ́ wọn ṣùgbọ́n wọn kò bá òun sọ̀rọ̀ lórí ìdí tí wọ́n fi gbé ọkùnrin náà sígbèkùn wọn nígbà tí àwọn oníròyìn kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Henry Okoye, ó sọ pé òun wà ní ìpàdé àti pé àwọn yóò máa fi ọ̀rọ̀ léde lórí ìṣẹ̀nà náà láìpẹ́. Jamiu Abayomi ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròye Online TV.